صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن كان من المشركين صلوات الله وسلامه على أشرف المرسلين سيد الأنبياء محمد بن الله وعلى آله وصحبه وكل من تبع إلى يوم الإسلام وبعد السلام عليكم ورحمة الله وبركاته Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Subhanahu wa taala. Dengan kasih yang luar biasa, itu sesungguhnya Allah yang memberi kita kehidupan. Apa yang dia lakukan, Allah Subhanahu wa taala صلى الله تعالى عليه محمد صلى الله تعالى عليه وسلم أولئك الله عليه وسلم

وعاشقها فذلك قل يا كائن قلوب الجحيم بالارض قل ترى الله عليم عبدالله من الذين او الله يقدر في الارض nítorí pé ìyàgbọ́ wáyà òun náà gẹ́gẹ́ bí àwọn ọ̀gá ìdílé ọwọ́ tó ń lò lórí mọ́ عليك مولاي طالب الله ينتهي الى الصلاه احباره وحلمه والقضاء منه كما ذكر الصلاه في اهتمامها الصلاه في أمور الرجال الذين هم من غير أمور في صلاة المسلمين

ìgbéyàwó tí ẹ̀sìn náà wà wọ́n sí tí ìdàgbàsókè láàárín àti ìṣẹ̀lẹ̀ pípẹ́ nípa ọwọ́ àgbà olóògbé àgbọ̀lá. Àkọlá èyí tí wọ́n pè é bọ́ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ pé ọlọ́run wá sí lónìí nígbà tí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ayọ̀ wà lọ́wọ́. Torí pé ìgbà tí gbogbo yọ̀ọ̀yẹ̀ bí a fa láàrin lọ́wọ́ láyà nígbà tí mo alága ọ̀sẹ̀ bí a bá ta gbogbo apá pátá bí àwọn ènìyàn àwọn ọmọ ẹ̀rẹ́ nígbà tí wàhálà wọn fẹ́ ọlọ́run wà ní ìṣẹ́jú ìṣẹ̀wá ọ̀sẹ̀ yìí wọ́n bàbá náà kàkàmá lè láàyè ní ọ̀nà kàmá lọ́sàáyà. Bí ẹ bá ń gbé fún fún olùdókòwò àwọn ọ̀dọ́ wàhálà ìlú ọlọ́run ní ìṣúná àwọn ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n àti àìsàn ìlú. nínú àwọn ọ̀lẹ́yìn ọ̀gbọ́n yìí nínú àwọn ọ̀lẹ́yìn ọ̀gbọ́n yìí lọ́wọ́ ti wá lọ. láti àwọn àmì á ní ìwà àwọn ọ̀lẹ́yìn ọ̀gbọ́n. ọ̀lẹ́yìn ọ̀gbọ́n àyà láwọn ọ̀gbọ́n kì í rú káàkiri àwọn lọ́wọ́. olùwárí àwọn ọ̀dẹ̀ wá gbé ilẹ̀ ìgbè yìí ìdí Nah, kalau berbuat ini, jadi seperti ini. Ini adalah àwọn òbí láàrin ọ k láyà ṣùgbọ́n b o g b ẹ̀ ló ń sọ fún ọkùnrin àwọn o l d ó k ò w ò bá ara ọkùnrin wà lórí àyè owó ìwà ní àyè owó olùwàlú ọ̀sẹ̀ ẹ̀dá pàrọ̀ ọ̀ ìwé ìlà òkúlẹ̀ ìlà olùwàlú ọ̀sẹ̀ wà fúnra olùwàlú ọ̀sẹ̀ w lọ́wọ́ ọlọ́wọ́ kan lọ́wọ́ sí ọ̀pọ̀ ṣùgbọ́n ní ì b ẹ ̀ ní ̀

ẹni tó ti jẹ́ òun tó ti jẹ́ tó pé wọ́n pa àṣà òṣè kẹsẹ̀ ẹ̀wùgbà ó pè ní ìròyìn ìgbà ó bá lọ́wọ́ kan wá kọ́ pé wọ́n wá pa ẹni tó pé òun sì ìlú àwọn ọkọ̀lá yà á ní ìlú ìṣẹ́ àwọn ìṣẹ́ àwọn ọkọ̀ gbọ́dọ̀ wọ̀ọ̀tọ̀ ọ̀gá wọn wá pa ọ̀gá tó ká ìlú ìṣẹ́ àti ìṣẹ́ torí pé awam kepada orang iman kita di orang lain. Akhir ini dan beri kita juga beri orangnya orang lain. Semua orang orang lain iman kita dengan Kesiannya di orang orang besar kita ini, kesiannya orang orang kita ini. Si utama mungkin saya belum dilihat mungkin oknum kalangan korup di negara ini. Jadi mana ni mana? Ibu bapa terutama untuk ibu bapa, untuk ibu bapa, jauh lebih penting daripada semua orang yang ini. Ya, ilahi ilahi, wa huwa ni, nubah, wa huwa ni, wa huwa ni, wa huwa ni, wa huwa ni, ìyàwó ọkọ ní bí lọ́wọ́ Ìsìnàfẹ́lẹ̀ máa jẹ́ láti wọ́n. Ọba wọn lò fún ọkọ̀ rìsọ́ọ̀tù pé ìyàwó ọkọ̀ rẹ̀. Ìyàwó wá lè lò ọkọ̀ rẹ̀ ní ọmọ rẹ̀ ní ọ̀dọ̀ yẹ́ kí ṣe ló wọ́n rẹ̀ àti ìyẹ́ kí ṣe lọ́wọ́. Rìsọ́ọ̀tù wípé ìyàwó ń sọ fún mi. Ìṣèjọba ẹ̀ka. So you not only without the data So these are the sharing for a living. These are the sharing. Then the world of the music. So today, even people look the world of one to make our life. That is the opportunity of the world. Era grande a nossa bẹ́ẹ̀ tẹ̀lé wọn sọ tí wàá wà ní òní yá wọ́ kọ́ rẹ̀ bọ́bá wá wọ́n lé wọn sí ìlú lè má tún tẹ̀lé gbogbo lè má tún tẹ̀lé. Bọ́ọ̀lù ọ̀pá àwọn àti ìlú lè tún tẹ̀lé gbogbo àti ìlú ó ń gbogbo àti ọ̀pọ̀ ọ̀pá bẹ́ẹ̀ yà wọ́n lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ ọ̀pá àwọn ọ̀pọ̀ ó sì máa lé wọn. So inú ilé ìdíjà àwọn ìgbésẹ̀ ìdíjà àwọn olùkọ́ wọ́n fi ìdáhùn òní kọ́ àwọn tí ó gbà wọn ọ̀rẹ́ ti lè fi ọ̀rọ̀ tó wọ́. ọ̀rọ̀ wa kọ́ ọ̀rọ̀ tó àná ìwé ọ̀rọ̀ tó wọ́ kí kí ọ̀rọ̀ kò ní ẹjọ́ dà kí lọ́mọ tó wí kí lọ́mọ tó wí. wàhálà ẹ̀ ló ń wá lọ́wọ́ àti ìlàyé ẹ̀ ọlọ́run tó lọ́wọ́ tó ní wá lọ́wọ́ àti àkọ́kọ́ tó fi. ó sì tu ọmọ wàhálà náà আমার উপর জানা অকল আপনি এমআই কিছু আপনার তোর তুমি কিছু আনলা উনি বাবা করে বিচারি বেদিমান দিলে নকল আদে তুমি চাই ওরা আমার তুমি কাবলা কাবলা আমার কাবলা কাবলা কাবলা এর মোয়া তুমি বলছো সোনা কাছে বিজয় করি তুমি নিমিতা করে করে নিলে আপনি নিজে অপরাধ করে না

不计较在于这条路里，乐上一滴头发都难的。一旦你自己有做好，总是让他们好珍惜。现在的地方多，他们都要投入投怀，投怀，投不了东西，我再投怀大家来。你地方多，你们那边就多。

بالاحتفاظ بعض قرون الله Nígbà tí ìlú ẹni ṣàdá láàrín ilé ìjọba ọ̀pẹ́ ọ̀rọ̀ ní ìdíje ìjọba ọ̀pẹ́ ọba ìjọba ọ̀pẹ́ láti ààbò. Ẹ̀sẹ̀ ìṣẹ́ ìṣẹ̀lẹ̀ márùn-ún kan ní ìdíje ọmọ ọ̀pẹ́ ọ̀pẹ́ ọ̀pẹ́ tó ti ń ṣe àwọn ilé ìjọba. nígbà tá a bá ń gbé ìgbà títọ́ yọ̀ọ̀tà títọ́ ìtọ́kọ̀ ìtọ́jú ní àwọn àṣàyè tó wà lọ́wọ́ àwọn ìdí tí yóò sá lọ. Pẹ̀lẹ́ tí wọ́n fẹ́ ti ṣe obìnrin ní ìyá máa rẹ̀ ó lọ́lẹ̀ tó ti mẹ́ta àti ọkọ ọjà yóò ṣe ní níwọ̀n àgbàgbé ṣe ọjà yóò ṣe ọjà yóò ṣe ṣe ìyàwó bá ń bá a lò lọ́wọ́ lọ. Tí wọ́n yóò lọ́wọ́ ìyá ó ti wọlé ẹ̀ sí ibi tí wọ́n lẹ́ wà. Wọ́n lè lò ìyá ó ti ẹlẹ́lẹ́. Lọ́wọ́ ayé ọ̀gá tó ọ̀nà wà lọ. Àwọn ilé ti di ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ pé káwọn bá bá ọ̀pọ̀ ìyàwó rẹ̀ wọ́n lọ́wọ́ إجابة عن الثلاث يكون ثلاث جيدة تركيا وصول بلا عن وصول تعالى المسلمين الذين هم لا يدخلون في ولا يدخلون في أولين أنت بداية أولين بداية أولين بداية أولين 我看到你回家，那是最幸福啊，你记住，那家里阿婆，老人家，我老公也回来了。现在回到家，我们全家人都开心。你看，你，你看，你，你看，你，你看，你，你看，你，你看，你，你看，你，你看，你，你看，你，你看，你，你看，你，你看， bàbá àgbàdá lọ́wọ́ ló ní kí o bẹ̀rẹ̀ ká ní ìṣẹ̀dá lọ́wọ́ ti fi dáàbò máa ń ẹni tó ti lọ́wọ́ ọlọ́ọ̀rẹ́ rẹ̀. ẹni tí àwọn ẹ̀ tàbí tí àwọn ẹ̀ fi ọkọ̀ bá àkókò tó máa ń ó ti àwọn ọmọ bá ló sí lọ́wọ́. ẹni tí àwọn ẹ̀ tàbí àwọn ẹ̀ bọ́ ní gbogbo ọdún ló ń bá àkókò sí ìlú outro jogo de ou aí, né? O pai, o homem, a prato, o né? Assim, tudo que eu vou Então, agora a gente pouco da ele porque Tapi kalau kita baca o berlalu di negara, walau Tokyo, a malah belum ada negara. Kau lalu aku bantu, aku bantu,

sọ wá sọ tí ó sọ nígbà náà wọn bá dé àlùfẹ́ ìlú ló ti ọ̀sọ̀ wá fún wọn lè fáwọn ọmọ àwọn ọmọ ìyàwó àwọn ọmọ sì kú wọn lè ṣe ọmọ ìyàwó òṣèlú yìí lọ sọ aláìsàn náà sọ èyí èyí ọ̀tá ṣe ọmọ ọmọ ó lè ṣe wọn tó kìí ọkùnrin bẹ́ẹ̀ èyí wọn bá gbé ìlọkọ ẹni èyí wọn bá gbé ìlọkọ ẹni kódà wọn máa ń lọkọ ó ní ìṣèlú gbogbo ọkùnrin bẹ́ẹ̀ ìwé ìlú tó ní ọ̀dọ̀ rẹ̀ òun náà yóò ti àwọn ẹgbẹ́ nípa àkókò ọkùnrin náà lọ́sẹ̀ òun náà lọ́sẹ̀ lọ́ bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní máa nígbà tó ti máa wọ́n ní ẹgbẹ́ wa bí o ti lẹ̀ láti fi ní ojú ọkùnrin lẹ̀

Allahumma inna nas'aluka bi jami'i al-ahwal wa al-aqdar wa al-aqdar سوء الإخلاص والشماتة في الأعداء اللهم اعطنا شماتة في قلوبنا وأجلنا بحزنك يا واسع الناس اللهم أنت بكنا أجمعين ووفق إليك الرحم وقل إليك مرضنا وأمنا كما وصلنا للقرآن إنك لا تزال من عالم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وحاشا الله بحمده